hello àǹtí ẹ káàsán mà báwo ni ṣé àlàáfíà lẹ wà ó tọ́jọ́ mẹ́ta ọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀nkú ń kọ́ ah, ó máa tó ìtọ́jọ́ mẹ́ta mo máa ń pẹ́ ọ̀nkú bẹ́ẹ̀ ni pé àbí wọ́n bínú sí mi because mo mo máa ń pò wọ́n ọmọ àgbàgò ṣé kò sí ṣá àlàáfíà ah, wọ́n lẹ́wọ́ dé because ó dáhùn pé láti. Àtìgbà tí ọjọ́ sí kí kí mi ò kí mi, mo dẹ̀ ṣàlàyé fún wọn jọ́ pé, "à, ah, ó wá nu mọ́tò mo lè máa dọ̀bálẹ̀ fún yín nínú mọ́tò o." Ah, àbí ìyẹn ló ń bínú sí ni? Màá pè yín padà, ẹ bá ń bi wọ́n o ẹ jọ̀ọ́ pé mo bèrè wọ́n, ẹ ṣá bá ń kí wọn pé mo bèrè Kódà o ma, ẹ̀yin ará ẹ máa gbà mí kẹ́ ẹ. Àbi uncle ń bínú sí mi pé mo dọ̀bálẹ̀ nínú mọ́tò ni. Ah, ẹ jẹ́ n o.